position, please. to your position, please. Ẹgbẹ́ dà síbi tó ní kẹ́ẹ̀dúró sí. de Abrajou. agbára káyé ìjọra mẹ́rọ̀ ọjọ́ra dalẹ́ ọjọ́ lórí ìgbàsẹ̀rẹ̀ adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ olè ní kọ́ra ọmọ olè lójú gbọ́ ẹ̀yà ìwọ náà wà wá káàdì wọlé bí ìsì ọ́ ojúmọ́ rẹ̀ ló máa mọ́ ọ ọdún ló máa bọ́ sáyé rẹ̀ òkú ayé rẹ̀ nígbà lọ́wọ́ ọlọ́mìnira látọ̀dọ̀ àwọn bàbá wa lọ́wọ́ bàbá yẹn jọ yẹn jọ yẹn bẹ yẹn. olórí aládé òkè yìí. bẹ yẹn hàn. ẹ jẹ́ dákẹ́ aláṣẹ ọ̀rọ̀ ẹ̀rọ èrè àdọ́run arọ́rùn àwọ̀ Wasegumoka, Ware Yodi, Taniaku, Towaku. Wórí wórí wórí wórí ara wa wá sí ọ, ìròyìn wá sí ọ, ìgbà rẹ̀ akáyé, ìtò rẹ̀ abẹ́rọ̀, oníwọ́sẹ̀ rẹ̀ agbágbéra, wàá rojú sáyé, wàá dọ̀pìtà, ojúmọ́ yẹn lá máa mọ́ ọ, gbogbo ayé yẹn já mọ́ ọ lọ́wọ́ o. Àwọn náà dọ̀kọ́. Fúlàní tó fi tàbíjà. Olówó ọgbẹ́ ọkọ Yorùbá. Àbú ọmọ ní ìtìjú. Àgbà àbíkítà wọn débẹ̀. Aláṣẹ ọ̀sán. Ẹ pè wọ́n mọ́, ọmọ ìlànà jẹ́ àbá. Lápọ̀lọ́ ẹ máa rí ọpẹ́ wọn tẹ́ máa fi tọ́jú wọn kò wọ́n yẹn o àwọn aráàlú ní fọ́ ilé ojú sílẹ̀ ìyá náà tó bí wọn náà lágbọ́rọ̀ Ọlọ́run á jèrè wọn o gbogbo àwọn ọmọ wa tó kú àwọn olórí wọn á ṣiṣẹ́ bí o lágbọ́rọ̀ Ọlọ́run náà àbí òní dàrú ní òní wọ́fẹ́ o ẹ wọ́n mọ́ ọdún ọba agbóde lẹ́rọ̀ ọ̀tọ́jú àlejò tọ́jú ilé ọba ìwé náà bẹ́ẹ̀ ṣàfẹ́ o àwọn èèyàn ṣàfẹ́ o wọ́n máa lọ rí wọ́n máa bọ̀ rí ìjàmbá jẹ́ o olùdíje ìṣúwó ara ẹ̀dá ìpàṣẹlẹ̀ ṣe o ọjọ́ ìpàṣẹlẹ̀ ló máa kọ́ ṣe o ọjọ́ ìpàṣẹlẹ̀ ló máa kọ́ ṣe o ọ̀tún ìlú àgbéjọ òsì ìlú àgbéjọ ajá pẹ́ lórí bàtà pẹ́ ìfẹ́ àmọ̀kà wà ṣẹ́gun ọ̀tá wà lóyún ọ̀tá kòtò ọ̀tá àbábà amáníṣe ni afárá amáníṣe ni bá ń dárò wọ́n lọ́ máa réyìn yẹn ọ̀tá ní yàrá máa ṣe ohun onípòpò wọn ní ìfarawé ìyọkọ̀ ìyọ̀rọ̀ nìkan ẹ̀yìn àkọ́tàmọ́lẹ̀ àwọn àjàpánu àdá àwọn alára àwọn ajérò àwọn ọ̀gúnmẹ̀kùn àwọn alákejì àwọn ọ̀rọ̀ ẹ̀gẹ̀dẹ̀ òun rè lọ́tún ṣe àpéǹdà ṣe àwọn adájọ́ ìdílé olé àwọn akọ̀pẹ̀ alábọ̀kọ̀lá rẹ̀ ṣe láìnà àpélé fẹ́ ẹnìbàjẹ́ ìgbà tiẹ̀ yé o ẹlẹ́dàdú ìgbèjò àtòrò ìṣìlàdú púpẹ́ o ẹ̀jẹ̀ mẹ́fà lọ́dún ọmọdé máa dọ̀dà ọjọ́ dákàdà àti o kò jẹ́ òkòkò pé gbogbo ọjà alákàlẹ̀ ló máa pé ọmọ máa ń ṣe láàrin bàbá àtàkùn àlàáfà àṣẹlẹ̀ sàmì àyè o. wọn náà ń fẹ́. orí aláṣọ rẹ orí aláṣọ rẹ orí lórí aláṣẹ rẹ̀ ọwọ́ para ẹsẹ̀ para ìlú àjíṣẹ́ ẹ̀jẹ̀ àjíṣẹ́ ajá pẹ́ lórí bàtà pẹ́ lẹ́sẹ̀ èmi á kú bàbá lórí aláṣẹ rẹ̀ lórí aláṣẹ rẹ̀ lórí aláṣẹ rẹ̀ ọwọ́ para ẹsẹ̀ tẹ̀ ìlú àjíṣẹ́ ẹ̀jẹ̀ àjíṣẹ́ pàṣẹ kò rẹ̀

করে